aláròye máa wí o. bàbá rẹ nìkan tàbí obìnrin yòówù tó dá lójú dáadáa pé òun bímọ fún ọmọ mi olóògbé ìlérí olúwa alọ́ba ẹni táwọn èèyàn mọ̀ sí Mohbad nígbà ayé ẹ̀ ẹni kó gbé e wá ẹni kí onítọ̀hún yọjú síta o ààyè wà fún un láti wá darapọ̀ mọ́ ẹbí wa àwa pàápàá máa gbà á tọwọ́ ni ṣùgbọ́n a ní láti ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ fún irú ọmọ bẹ́ẹ̀ èyí làwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu alàgbà Joseph Alọ́ba tí í ṣe bàbá olóògbé Mohbad tó kú lọ́dún tó kọjá yìí ó ní òun fẹ́ mọ̀ bóyá lóòótọ́ ni olóògbé náà fún obìnrin míì lóyún nítorí pé ìdùnnú ló máa jẹ́ fóun bí òun bá mọ̀ pé obìnrin míì yàtọ̀ sí Wùnmí bímọ fún olóògbé náà nígbà ayé rẹ̀ tàbí nígbà tó kú tán nínú fídíò kan tó gbé síta láti fi èrò ọkàn rẹ̀ hàn ló ti sọ̀rọ̀ yìí ó ní ohun ayọ̀ ló máa jẹ́ fóun bí òun bá lè fojú kan ọmọ ọmọ òun báyìí ṣá o bàbá Mohbad ní nǹkan kan ṣoṣo tí irú ọmọ bẹ́ẹ̀ pè fún ni pé àwọn máa ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ fún un kóun tó lè gba irú ọmọ ọ̀hún wọnú agboolé àwọn ni o nígbà tí akọ̀ròyìn aláròye kàn sí bàbá Mohbad lórí aago èyí ni ohun tí alàgbà Joseph Alọ́ba sọ nígbà tá a béèrè ìdí tó fi ké gbàjarè síta bẹ́ẹ̀ nípa tí wọ́n ní ẹ sọ pé kí gbogbo àwọn tí wọ́n bá bímọ fún ọmọ yín fún olóògbé pé kí wọ́n yọjú tó bẹ́ẹ̀ ni fẹ́ẹ́ níbi àti ẹnìbọdí tí eh, ó bímọ fún àbí nǹkan pé ẹ fẹ́ mọ̀ ṣé lóòótọ́ lẹ sọ bẹ́ẹ̀. ọ̀tọ̀ hmm, mo sọ bẹ́ẹ̀ eh, bẹ́ẹ̀ bí èmi àti èmi ṣe wà hmm. èmi focus lórí ọ̀rọ̀ ẹni DNA lórí ọ̀rọ̀ yẹn wà nílé ẹjọ́. kí ọ̀rọ̀ máa lọ takora wọn. èmi kò ṣe ń tabú yẹn mo kò sọ̀rọ̀ yẹn so olú rẹ̀ ṣe sọ́nà àwọn blọ́gà àti gbé bẹ̀ nígbà ní kákọ̀ pọ́s lórí anything DNA for now. ok ká má sọ fún big time there. ok nígbà tá a béèrè nípa àjọṣe òun àti ìyá Mohbad lásìkò yìí bàbá Mohbad ní. ǹjẹ́ ẹ ní lọ́kàn tàbí ǹjẹ́ lérò pé àǹfààní ṣì wà fún ẹ̀yin àti ìyá Mohbad láti parí aáwọ̀ tàbí lájọṣe tàbí láti láti gbàgbé ohun tó ti lọ ìyẹn ìyá Mohbad fúnra ẹ̀. kò sí ojú ọlọ́run ò lè ṣe pé àwọn Yorùbá ló pòwe kan ó ní ọgbọ́n bá ti wò Mm. ìtàtù wọn. wọ́n mm. ṣe kí nítorí obìnrin kan tó ní ìrírí ọdún sí lórí àwọn àwọn àrùn ìgbìmọ̀ tí ní ìlú ó kàn máa ní ó máa ní àgbàní tó bá jẹ́ àti bàbá á ní àlọ́. ó ok. Mm. lórí ọ̀rọ̀ ti àyẹ̀wò tí ilé ẹjọ́ yọ̀ǹda fún wọn pé kí àwọn mọ̀lẹ́bí lọ ṣe sí òkú Mohbad láti fìdí ohun tó pa ọ̀dọ́mọkùnrin náà múlẹ̀ bàbá Mohbad sọ pé. yàtọ̀ sọ̀rọ̀ DNA ọ̀rọ̀ autopsy tí àyẹ̀wò sí òkú tí ilé-ẹjọ́ ní mọ̀lẹ́bí lè lọ ṣe àyẹ̀wò independently yàtọ̀ sí ìtìjọba ti ṣe tí ẹni kò tẹ̀ náà faramọ́ pé ẹ fẹ́ ṣe àyẹ̀wò independently ǹjẹ́ ní lọ́kàn láti tẹ̀síwájú gẹ́gẹ́ bí tẹ́jọ́ ṣe fún ti fún ní ààyè àti àṣẹ láti ṣe níbikíbi tẹ́ bá fẹ́. ó ti pọn dandan nígbà ń jà fún ọyìn wọ́n dẹ̀ ti grant wa ó wà nínú àwọn ìtàgé tí mo ti ṣe ṣé a ṣe náà. ok ok. a tún bi léèrè nípa àbúrò Mohbad kan tá a gbọ́ pé ó gbé àwo orin jáde ṣùgbọ́n ó ní òun ò mọ ohunkóhun nípa èyí rárá bàbá Mohbad tún sọ̀rọ̀ lórí Wùnmí àjọṣe òun àti àwọn àna rẹ̀ ìyẹn àwọn mọ̀lẹ́bí Wùnmí tí í ṣe ìyàwó Mohbad àti àwọn kókó míì ẹ ohun tó wí. so uh, kí ni àjọṣe ẹ̀yin àti ẹ̀ àti àwọn mọ̀lẹ́bí ẹ̀ àwọn eh, òbí ẹ̀ àbí nǹkan kan àwọn mọ̀lẹ́bí àwọn àna yín báwo làjọṣe ń ṣe rí lákòókò yìí. nígbà tó ọmọ ti kú àti ìpera wa o. ok. láti ìgbà ìtàn sẹ́yìn àwọn Yorùbá ló pòwe kan. wọ́n ní ọmọ kú wọn ló ṣe fẹ́. Hmm. àmọ́ burúkú ni ò ṣe ní. Hmm. Hmm. tí wọ́n bá ti rà ọmọ burúkú tó bá wà lánàá rí àá dúró tì í gbẹ̀dùgbà tá a ti wá rí pé àná ti ya burúkú kò sí nǹkan tọmọ náà fẹ́ yà burúkú náà ni. ọ̀kẹ́ rí bí mo ti kọ́kọ́ fún sí àwọn àná ni pé ẹ jọ wọn ní ọmọ two acre àti a plot sí mi lọ́wọ́ nígbà tí mo dẹ̀ ń bá wọn sọ àwọn gbọ́ wọ́n gbọ́ wọ́n gbọ́ at the end <clears throat> wọ́n ṣe block mi nìyẹn nígbà tí wàhálà ò tí ì ṣẹlẹ̀ rárá. Hmm. mo ti wá rí i pé òwe Yorùbá yẹn ó ní ìtumọ̀ adéwálé adéoyè àti faith adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv